أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين كتا في تسلقني ورجون بنان صحيح البخاري إمام وإمام البخاري ألو قبعة إمام البخاري بسم الله يسواني قلعوا يبقى إسلام بسم الله يسواني قلعوا يبقى إمام lẹ́yìn náà ọ́bìnrin sọ̀rọ̀ àwọn òkú islam fún wa kúrọ̀ǹpa imani kúrọ̀ǹpa salat kúrọ̀ǹpa zakat kúrọ̀ǹpa hajj ilé ìjọba kàlọ́wọ́ ni máa ń tó ní twelve oṣù ṣàbán oṣù ramadan ti wọlé ọjọ́ àtìké ọjọ́ àtìké kábù sáwọ̀ nígbà tí kọ̀rọ̀ ń pa ramadan ọmọ ọba àwọn ọjọ́ náà yóò kú síkù lábàbá yóò kú díẹ̀ ìdájọ́ wọlé nígbà tí wọn bá wà láyà tí láyà ti da ọlọ́ọ̀bà oríire tó wà ní rọmọdán náà mọ̀ nípa rẹ̀ kankan wa jáwá gba ọ̀pọ̀lọpọ̀ rọmọdán láyà tí láyà ti da ọlọ́ọ̀bà wọn kó dùn wọn lọ́ta ìyàwó ìyàwó tá a fi sẹ́nà bí afá taofik àti taofika bí afá bahman àti ìyàwó àti rahima ọlọ́nkó fi ìdíje ọlọ́ọ̀bà. ولا قرآن الكريم ولا لا إلى الله نعم كتاب الصوم لا تلاوي أروني تلاوي gbogbo ìrìnàjò ìwà pé Imam Buhari ó ń gbé láti ọ̀rọ̀ nípa àrọ̀ àwọn òkú Islam ìgbọ́wọ́ pé wọ́n ti dìbò náà lọ́kọ́ sọ ní nípa ìgbà nígbà ìgbà nǹkan tó kọ̀ nípa ìfúnmọ́ náà ní ẹ̀kúrà lẹ́yìn náà wá bẹ̀rẹ̀ sí ìgbà òkú Islam ní ọgbẹ́ ọ̀rọ̀ dáǹkì ní ìmáni al-iman lẹ́yìn náà ti padà láìlẹ̀lọ́wọ́ annà muhammad ọgbẹ́rọ̀ kọ̀ọ̀rọ̀ta zakat zakat lẹ́yìn ọgbẹ́gbọ̀gbọ̀ zakat ìṣọ́wọ̀n kàád ìkúnni ìṣẹ́lẹ́kà ní kìtàbù sọ́ọ̀rù àlàyé nípa àwẹ̀ gbígbà nínú ṣẹ̀dá ìṣìlẹ̀ ní báàbù wujub sọ́mọ̀ ramadan báàbù tó bí wáyé pé àwẹ̀ Ramadan ọ̀rọ̀ ọ̀yẹ̀ ni olùláì tààlà ọlọ́wọ́n bá ń sọ báyìí pé ya ayyuhal ladhina amanu kutiba alaykum siyam ọlọ́wọ́n ìgbàgbó ìgbò àti àwẹ̀ lọ́nà ìrìn lórí ọmọ kutiba ladhina min qablikum báyìí sí lọ́nà ìdúgbà حديث 1891 ومن حدثنا قتيبة ابن سعيد حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبيه عن طلحة ابن عبيد الله ورسلنا طلحة بن عبيد الله طلحة بن عبيد الله طلحة بن عبيد الله باب طلحة بن عبيد الله ẹgbẹ́gbẹ́ ẹmọ orí lọ́kùnbalẹ̀ wà ní rabuzeri alìjíkọ́lá abúlé ọgbẹ́dọ̀lá tọ́lá àwọn náà mẹ́wàá tó gbàgbé àjẹ́nà asọ́bọ̀ bùsùnmẹ́ bí jẹ́nà bẹ́ẹ̀ni ọlọ́run kọba akẹwọn alhamdulillah ibrahim نعم عن سلعة بن عبيد الله عن عربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سافرا للرأس كل أربعة صحابة بسلم تنورية تنورية كواب برايد تنورية دار مالولي وتنورية دار أنا أقول كل سجاني يبقى وكل فقال يا رسول الله واني وجلوبا أخبرني ماذا فرض الله علي من الصلاة بالصلاة ومن كلام سنة من النور يرون وني ورايا ومثل باكي والجالولة قال نجد قال نجد الصلوات الخمس وقت منام الصلوات الخمس وقت منام إلا أن تطوع شيئا تطوع بجنات لكم أما إذا جمع يلوري ناني ونوقف معه دل ينات لكم قال أخبرني ما فضل الله علي من الصيام كنت أفضله انت لو سلم يدل من نواوي يسكاتي قال شهر رمضان قنيا وأصول رمضان إلا أن تطوع شيئا تطوع بجنات لكم درجة سنة لكم مقاويكم سنة قال فقال أخبرني بما فضل الله علي من الزكاة فالعثم كلام سنة من دون الزكاة قال فأخبره رسول الله صلى الله عليه وسلم شبائر الإسلام وفقه والبيوبين ابن كوكوين إن كان سنين قال والذي أكرمك لا أتطوع wá ní mo fẹ́ ọlọ́ọ̀bá tó fẹ́ lé búra tó tó ọlọ́ọ̀bá tó fẹ́ lé mo fi búra láàrín mi ní nẹ́fíà kẹsàn nẹ́fíà àgbàká ni nẹ́fíà àwẹ̀ ni nẹ́fíà àrùn ni mi ní nẹ́fíà kankan wọ́la ánkùnjínà fọ́lọ́lọ́wọ́ aléyà ṣẹ́yàn wá ní kọ́lọ́ tó wọ̀nyí lórí ìrìn àwẹ̀ قال رسول الله صلى الله عليه وسلم أصلها إن صدق فلتقول أزغد أسري رجل أصلها إن صدق أقول الله أسري رجل أو دخل الجنة إن صدق من يوقع الجنة يجب الجنة أقول الله كده بس لك الجنة شيء في دي أولا يكون قل يوى الجنة ọlọ́ba tó wá sọ ọlọ́ba tó ń lọ. ẹ rí àdìsí kan láwọn ẹ̀kọ́ tó pọ̀ pa àwọn ọ̀ràn yẹn ní gbogbo náà ní lẹ́yìn ọbí wa pé ìrún wákàtí márùn-ún ní ọ̀ràn yẹn àwọn àwọn àrànà síkà tí wọ́n ní ìrún wákàtí mẹ́ta ni àdìsí dá wọn nírọ́ àwọn àrànà síkà ìrún wákàtí mẹ́ta ni àwọn gbà tó tẹ̀ ọ̀ràn yẹn ni ó ní kí tó ṣe ọ̀ràn yẹn ni ó ti tẹ̀lé الوتر حق ومن لم يوتر فليس منا النبي الوتر حق ايه وتر ودني من لم يوتر انت بات وتر فليس منا كيف بلاي وانك تنوا لكن لم يوتر النبي قال بيجيبوا اتباعه وقال عليه السلام كان سنة معطلة سنة يعني وتر كيف ورايو لا لا تقول لي كي كنا نسينا نسينا نسينا نسينا nípa àwọn àrùn ó déwà náà dá fúrúdà àléyá náà dá fúrúdà lọ àléyá nínú sọ́ràt ọlọ́run sí lọ́rọ̀ nínú àwọn oní kára àṣọ́kàwà tó hàn lárí ní àwọn àrùn wákàtí mìíràn ọlọ́run dá fúrúdà yìí ọlọ́ba 1892 بنا مسدد أخبرنا أخبرنا إسماعيل عن عيوب عن نافع عن ابن عمر رضي الله عنه قال عمر صديق عبد الله بن عمر رضي الله عنه بايت عنهما بايت صام النبي صلى الله عليه وعاشراء النبي دعوة جك ومحرم محرم وأمر بصيامه هذا قولة كما دعوة فلما فرد رمضان تبكى ما كمان في رمضان دي هو في لك عاشراء وما كان عبد الله لا يصومه بن عبد الله من عمر الخبا باب إلا أن يوافق صومه لا تقول لي بني قاوي بونجاز هذه فوزة لكم قاوي الشراع في باب قل لي هو الله مسافر هي ولابا 1893 حدثنا قتيبة بن سعيد حدثنا ليث عن يزيد بن أبي حبيب عن عراق عن مالك بن مالك حدثه أن عروة أخبره بل هو عن عائشة رضي الله عنها قال مواسيد عائشة رضي الله عنها أن قريشا كانت تصوم يوم عاشوراء في الجاهلية كما قريشي أما درجك وأسو محرم أسو الجاهلية ثم أمر رسول الله صلى الله عليه وسلم بصيامه lẹ́yìn náà ní bisílám nínú tánà máa bá àkàmà bá àfúrídì ìgbìmọ̀ ìgbà sí ọmọdá ní ọ̀nà ẹ̀yà fàkàrà rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n ti man ṣáà wọ́n yẹ súnmọ̀ ìgbàwù kọgbà man ṣáà afẹ́rù ìgbàwù kò filẹ̀ lè kíláàsì ìgbàwù kọgbà ọlágbára ni máa bá ìgbàwù kò filẹ̀ ó ní wà kò fi kíláàsì wọ́n wá fi bá òfin lórí mi fún mi bá wò sí ara àlè náà ẹ̀rọ ìfẹ́ ń bá wù kó máa gba aṣíwájú gbà lọ bẹ́ẹ̀ wù kó máa bà ó ti yé wọ́n á ní kí yẹn dùn bí dájú lọ ó ti yé wọ́n bá wò sí ara àlè náà. sára imaamu buhari rahimahullah imaamu buhari bá ṣe báàbù fọlù síyàm báàbù fọlù sọ́wọ́m ọ̀sìn bẹ̀ fún àwọ̀ gbígbà one thousand eight hundred ninety three ninety four. حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي جناد عن عارج عن أبي هريرة رضي الله عنه وصلنا أبي هريرة مقبيرتي أن رسول الله صلى الله عليه وسلم قال يجب توكل الصيام بالنا يجب يؤاوي سجن ولو دين الواد ما تكفي أو كان كل الواد ما نمسح لا يركض يقول باي ابن سيكا انه رمضان ابن سيكا في دينام ابن سيكا ولا يجهل هو لا مكان يعني نقول ان قاتله ان قال ذلك بام هذا او شاتمه ابو لبني يقول اني اني صائم من قاوي مرتين من قاوي من قاوي كل ذلك الذي نفسي نفسي بيده وكلم فنجم ينبوى يا خلوف فمي سائم قول وانو علاوي عبدول وانو علاوي أطلب عند الله تعالى من ريء المسك بيان الضلوبة جو تغاري المسك لو قدوا يطلق طعاما ينسيون بيار هلا شرابا ممورة ti ní ìfẹ́ sí ìṣúgbéyàwó àbí ọkọ rẹ̀ min adìlì nítorí tèmi ọlọ́wọ́ ọba àṣìyàmọ̀ lè rímọ́lá rẹ̀ wọ́n adìlì tèmi dẹ̀lì máa sàtàn rẹ̀ wọ́la asìkàtú àwọn aṣẹ́rẹ̀ bí aṣọ àmìsáàlì ha times 10 aláwẹ̀ ọlọ́wọ́ sí times 20 bọ́ọ̀bù sáàgbàwẹ̀ wà wà lọ́wọ́ ọba لا لا إله إلا الله قال إمام البخاري باب الصوم كفارة باب الصوم كفارة في أهوتاني وتسيرني أهوه وتسيرني 1895 حدثنا علي بن عبد الله حدثنا سفيان حدثنا جامع بن أبي وائل عن حذيفة قال قال عمر بن الخطاب رضي الله عنه من يحفظ حديثا عن النبي صلى الله عليه وسلم سيدنا عمر بن جوان حديثا قال كان كان كافينا كان حديثا كان كافينا أو بلا ما سيدنا ما جاء ما ما جاء عمر بن جوان قال كنت حديثا كنت النبي صلى الله عليه tare fitina lọ fitina ìtura e ala uzaifa radiyallahu anhu sai na zuwa pe ana sami ko ya kone dukkan ta ke rajulu fi ali wa malihi wa jarihi تصير الصلاة والصوم والصدقة وهلا في يمان قاموا بيه هو اللي في جنا على القرآن ده وكيو قرآن ده وان máàlì àrípa dúkìá rẹ̀ wọ́n járe nípa nígbọ̀ rẹ̀ wọ́n fírò ha iná àwọn ẹ̀fẹ̀ kò bẹ́yìn náà lọ́gbọ́ àṣọ láti bẹ́ni ẹ̀rùn wọ̀síyàmù àti àwẹ̀ wọ̀sọ́dàkà àti sàárà nígbà tí fún ẹbí ẹ̀sìn láti láwọn ìtura gidi mò ń bèrè ìtura gidi mò ń bèrè ìtura ìyàwó òní ti fẹ́ ìyàwó kejì ìtura kiri àdúgbò ìtura kọ́ mò ń bèrè nema asalu anil bukki mudu kama ya mudu bar mun bi ta fi kuma kun kaka bi o kun ti ma ko yi bu ko bo sẹ́yìn mò ń bèrè mi ò bèrè kí ìtura ìdílé ìyàwó kejì wà lè kiri mo ní kọ́ gba rafi bí ìyàwó kejì ọ̀sẹ̀ yìí náà ní kejì ìyá ni ìdílé àtàmọ́dójú ọjọ́ ikú fẹ́yìn náà ló dàrí lérí yàrí ó ní jújà an áza asal omi lẹ́yìn jákín asal amzi bí i kùmọ̀ bí i zi yẹn yà ní sọ́tù yọ̀rọ̀ bí áàbì ìjọba asal alẹ́bí yẹ kùmúdù kùmá yẹ múdù lùkà ìlú mọ́wọ́n mú jùmọ̀ rúfà fún ma rúfà fún bí i kùmọ̀ bí i rúfà fún lára in دون ذلك بابا مغلق ilé òfìlẹ̀ yẹn ìfìlẹ̀ yẹn ti pa ìfìlẹ̀ kì yẹn pa ìfìlẹ̀ ò lè wọlé àmọ́ fara sayu fitahu auyo kusa da kun yẹn wọ́n bọ̀ wá sí àbíkó tẹ̀ kọ́ọ̀sẹ̀ kó wọ́n lẹ́kùn náà ìpín ẹ̀kùn tí ìpín ìgbìnà wọlé kó wọ́n lẹ́kùn náà auyo kusa rò kọ́ra ìgbìmọ̀ rẹ̀ sí ni wọ́n ti yóò ṣe é kí ló ti kọ́ra wọ́n gba iye kẹrù wọ́n wọ́n wọ́n yàkú náà ni wọ́n jà ní kààlà dára tó dárò an láàyò lọ́kùn sí ayé mọ́ kíyàmà tí na kíyà tó yẹ kò ní lè sí kàlàmà àti wọn kò ní lè sí kàlàmà tí tí àlùkùnmọ́ lọ fi tó báwọ̀ àkùnmọ́ قلنا لمسروق خلاص مسروق قال وكان عمر يعلم من الباب قال سمعت له عمر في بكناه ثم ذكنا فقال فقال نعم ثم ذكنا كما يعلم أن الدون في الليلة يجب بالمال كتابة المجمع مبعو لما ما يكون لكنا كتابنا لكنا كنا ما تقرأ مو يكون عليه أي يكون لكنا لكنا يقرأ تكالك باب ريان للساهمين باب يكون ريان وقدنا في الجبعين ريان للساهمين كما دعوا دعوني 1896 حدثنا خالد بن مخلد حدثنا سليمان ابن بلال قال حدثني ابو عازم عن سال رضي الله عنه للنبي صلى الله عليه وسلم قال قال وسلنا سال قال للبالبيك إن في الجنة بابا إن في الجنة بابا لكفوا من نور الجنة يقال له ريان وانت يكونني الريان يقولني الصائمون يوم القيامة أما الدعوة الدعوة وانت وليد الدعوة من القيامة ولكم يكون منهم أحد غيرهم ولي أخوان تاوي باوي يقال أين الصائمون هم يا باوي تاوي دا فيقومون هذه يدخل لا يدخل منه أحد غيرهم اللي كانوا يرحبوا ولي لن يا باوي باوي فإذا دخلوا أغلقا إذا ولدهم وتسناك لم يدخلوا منه أحد ذلك لذلك ولما 1897 حدثنا إبراهيم بن منذر حدثنا قال حدثني مؤمن قال حدثني مالك عن ابن شهاب عن عبيد بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال سيدنا أبي هريرة رضي الله عنه من ذلك من أنفق الحدين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير أنا نكمل في البراوة إلا تنوبة وقلت لوناني أما أخذي لوناني لوناني تنوبة البراوة تنوبة وقلنا ولك الجنة يوم الكمل يا عبد الله خير ولوبة هذا خير إلي يريد شيء من كان من آل الصلاة دنيا من بعد الصلاة da kulki da dari ofin biyu da kuma kuma tun kiro bikarami ali jihad duniya min babu jihad ina kuma biya dubi ofin da babu ba wani yanzu bikarami ali siyam duniya min babu bayani kuma da wani ofin babu rayani من كان من آل سبكة رؤية من باب سبكة ناجد سبكة عنه نموك من بدنا وانتلا سبكة عنه فقال أبو بكر رضي الله عنه إلا وقال ذلك بأبني أنت وأمي ومامي المبامي بيوي سلام فيا رسول الله فألا من دعي من تلك الأبواب بالضرورة غير لولي فرد بني كبير ويودي فيه فهل يودي أحد من تلك الأبواب كلها لك بالدولة فيتعدى وسيبوني كبير قال نعم وأرجو أن تكون منهم ذلك وجوا عنهم الله بمدى السنة بقى في سنة الله ǹjẹ́ ó bá mu kí mùsùlùmí lónìí ó jẹ́jẹ́ lọ́kàn ara rẹ̀ pé olùtí pẹ́sìtì tí sàábí bèrè pé òun ò ní ẹnáfìlà kankan òun ò ní gbàwẹ̀ ẹnáfìlà kankan ló bá mu lónìí. ǹjẹ́ bá mu kí mùsùlùmí lónìí ó ṣe pé lẹ́yìn ọ̀ràn àyà òun ti náà fẹ́ àkàn ọba mu ní ṣe ìgbà mu ní pé kí n fún lóṣì ìgbà lẹ́mìí sílẹ̀ àgbẹ̀fún ní pé ọba àlùjẹ́nà ní bájú lódò òṣìṣẹ́ lọ pé ọmọ àjínà ní ó di wa ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀sẹ̀ láyé ti wà yìí ó sì kú jù bí i pé àwọn àkànáàtì àwọn àkànáàtì àwọn ẹ̀sẹ̀ tí ṣe ní ọ̀yàn àwọn náfíà wọ̀nyí ní wọ́n fi ápù fún wa ìṣẹ́ ti dúró yìí ìṣẹ́ àlùsílẹ̀ àwẹ̀ àràká níbi kọ́fìrù sinimá bíyà wọlbáàkìyà yóò pa àtàgbìlì gẹ̀fìyàn nípa àwẹ̀ asúra ní ìfúnṣe tó náà máa bí a nípa kìláàsì ẹ̀rẹ́ ó dì wá which means ẹni kí máa gbà wọn sẹ́wọ̀n náà sí àwọn ó di ọlọ́mọta àfọ̀rọ̀ yìí wá. nígbà tí mo mọ̀rọ̀ tó ń béèrè pé ọlọ́ha ọ̀rọ̀ náà tó dà níbi sọ́sọ́ nípa fìtínà títí dé pé tí ànábì bá sọ fún yín pé o wọ́n ti na wọ́n wọ̀n títí wọn ò sì ní ìmọ̀ títí lórí ìdíjọ́ bí i àìkẹ́rùn ibi tí ọ̀rọ̀ yẹn ti dúnù wọ́n ń bèrè lọ́dọ̀ àwọn ọmọ wa ń bèrè akọ́lùnà lè mọ̀sọ̀rọ̀ kí akọ́lùwà àkẹ́nà homer yà lẹ́mù mọ́ni báàbù wọ́n ta ni wọ́n tẹ̀lé kí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀fún sọ́mọ lẹ̀kùn náà tí wọ́n bí lọ́wọ́ mọ̀ pé sọ́mọ lẹ̀kùn náà ẹni bẹ́ẹ̀ ló máa lẹ̀kùn náà wà ní ìdájọ́ ọmọ ìbùnà kàkọ́ bí ìjọba àgbẹ̀ ló ti di bí ìyàwó ní nìkan ilẹ̀ mọ̀rọ̀ ẹwà ó dábìlì sọ́lá àtàrò yìí ló ní bí ayé ọmọ ìbùnà kàkọ́ bí ìjọba àgbẹ̀ kò lè fi adúlọ́wọ́ rẹ̀ ó ní ọmọdé kàtọ́ ọmọdé bí ọlọ́wọ́ àná ó bẹ̀rọ àwọn ọba dájú kò kọ́rọ̀ wọ̀lú mọ̀nàfíkì ọgbọ̀n ló bá àjò wọ́n ní gbígbìtì àwọn mọ̀nàfíkì àti àwọn alùpùpù fẹ́rẹ́ àti mọ̀nàfíkì wọ́n ní alùpùpù fẹ́rẹ́ àti sẹ́yìn àwọn fìkìrì kìrìkìrì wọ́n mọ̀nàfíkì bẹ̀rẹ̀ fìkìrì kìrìkìrì kí ni tí wọ́n bí mọ̀nàfíkì níbi mọ̀nàfíkì kì í gbọ́ láàrin máa jáde ni wọ́n bá wí ni wọ́n bá wí o mo kọ́ sí ni wọ́n bá wí o ọ̀rọ̀ àdó balẹ̀ ní fún ọdún aláàmù lọ́rọ̀ Yorùbá yọ pé tí wọ́n fi ń la káàdì Yorùbá kọ̀ wọ́n àbí ọkọ̀ wọn tí wọ́n ti wọ́n bá ti gbòǹdé lọ́rọ̀ ẹ̀kọ́ fún mi ìgbà ní ẹlẹ́fọ̀ọ́ ti gbé wá láàrin ìgbà ìtọ́jú ó ní ìgbà ní bẹ́ẹ̀ kọ́ alóbìnrin kọ́ wọ́n sọ̀rọ̀ mùnàbìkì bí a lọ àfá àwárí àfáàfá ìlẹ́yìn gbogbo ilẹ̀ bíi bẹ́ẹ̀ ti gbẹ̀rẹ̀ sí ìgbẹ̀rẹ̀ ìfá àzàkàríyà ìka àfá àwárí islam daga lórí ìjọba ìpè aláwọ̀ jíjìn kò fáàrù alfafirin aláwọ̀ mọ̀dẹ́mìrì sẹ́rẹ̀kọ́ mùsùlùmí ìgbẹ̀rẹ̀ dẹ́gbẹ̀rẹ̀ mùsùlùmí mùnàfìkì ìgbẹ̀rẹ̀ àà àbúrò kẹfì sọ̀rọ̀ kọlọ̀ òkàrẹ̀ ìnáfíkì àdúgbòlọ́mà àìdájẹ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ ohun kíríkí lòun yẹ kí ẹ bí sí nìyẹn lọ́wọ́ múlùmùlù kọ̀ọ̀kọ́ gbígbà fún wọn ìfà mú gbàdé pé ọkùnrin kí ní fàmì jáde kiri ọdún ẹgbẹ́ ẹgbẹ́ mú balẹ̀ lọ́wọ́ bí wọ́n ti sọ̀rọ̀ dábìnú ọgbẹ́ ìbìnú sọ̀rọ̀ òní níbi ní ara o ọba kọ́ ẹni ẹ̀dá ìgbà sílẹ̀ ó ní ọdún fún wa pé ọ̀fẹ́ máa ti gbé báyìí wọ́n ti dáyé mú sílẹ̀ ó ti àwọn munafik ni wọ́n mú káì ó ní ti munafik ara ń tàn dọ́rọ̀ náà lù ilé ẹ̀rí fún dáyé wọ́n al munafik ń lẹ́jọ́ náà sí ìpolú fún ìjọra pé àwọn táyé tí munafik ni wọ́n gbó àwọn pé ààrẹ ń bẹ ní ọkàn wọn àwọn náà tún bẹ̀ àwọn ìṣẹ́ munafik ni àmọ́ ń ṣe fún abọ́já báyìí àtàkùn àwọn àwọn ìlànà ìgbà àti ìgbà àfúnabáyé báyìí ìdílé ìdílé ti dára níbí àbí ọdún ọdún wa ìdílé nínú ọdún ọwọ́ ìṣúná fi kí àmà ààrẹ tẹ́kíyà ààrẹ kíkà ààrẹ ọmọ ní àwọn àmì bùnà kíkì ọmọ alùpùpù ní ẹ̀kọ́ ọ̀rí òní pẹ̀lú ìṣẹ́jẹ̀ ẹ̀sìn tó kọjá rẹ̀ ní ẹgbẹ́ mi ní ṣe kọjá ẹ̀rí ìṣẹ̀lẹ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ní nǹkan tó ọwọ́ bí mo sọ pé kí ní pé òṣèlú ìjẹ́wù mi sílẹ̀ ìgbẹ́ gẹ́gẹ́ mọ́tọ̀rọ̀ sí ìlú ó di yíwa ọlọ́ pọ́ọ̀sù lọ ní ọmọ ìlú àgbọ̀ yíwa láti lè yí kan ló sọ̀rọ̀ yẹn ọmọ ìmọ̀ pé lẹ́yìn ìpàdínmọ́ta gbígbá lẹ́yìn lẹ́yìn ìpàdínmọ́ yìí pẹ̀lú ẹ̀ tí ó gbogbo àpapọ̀ ìṣẹ̀rẹ̀ alẹ́ ẹ̀yà gbogbo ìdílé rẹ̀ lọ sùn ní ọmọ báyìí ní ìdílé àdúgbò ní ẹ̀sìn balẹ̀ tó ṣe wa wọn láwù sára rẹ̀ náà. ẹ̀rọ fà á ní bí wọ́n pa ọmọ ìbùnà kọ́kọ́ ọ̀rọ̀ di ẹ̀lọ́ àná níbi àbúrò nù èyí bí kí fún ọmọ ìbùnà kọ́kọ́ ọ̀rọ̀ di ẹ̀lọ́ ọmọ ìbùnà kọ́kọ́ ọ̀rọ̀ di ẹ̀lọ́ mu ọjọ́ gbọ́n ìmẹ́ta náà ìmẹ́ta lójúgbó ọmọ ìmẹ́ta lálẹ́ ìgbẹ́ في سيدنا عبد الرحمن عوف خد الكبار كله مسيرين اللي ده الكبار قد يقول يعني قولي كمال قولي كبار كان اسمنا مون ثاني ثاني ثاني وانا اقول الحمد لله أقول آه أنت مسلمين أنت مسلمين في الدنيا بلا هم مش المسلمين الحمد لله nígbà tí wọ́n ṣí ẹ̀fẹ́ẹ̀sì ilẹ̀kùn sí ìkẹta ìwọ̀n ni tí wọ́n pa wọ́n wọ́n lẹ́kùn àbí ní àwọlé ní ẹ̀ńgbà wa wọlé lórí ìsinmi ọ̀sán lójú abẹ́rẹ̀ wọ́n náà ṣe ẹ̀fẹ́ẹ̀sì bí òsì bẹ̀rẹ̀ bí òsì bẹ̀rẹ̀ bí òsì bẹ̀rẹ̀ àwọn kìbìrì àwọn ìṣá ìsìlámù yẹn gbà fún nílò à nítorí bí wọ́n nti baasi ma ti ṣe anabi ọmọ sọlá sọlá nti anabi ti ti kàkiri anabi ọmọ sọlá àti kàkiri anabi ọmọ sọlá sọlá kàkẹlẹ lórí so ọsàn mi kàn ó pé ó kìlè fún ẹrẹ nìsín àwọn ọmọ tí olúmọ ní ìjọ yẹn ọdún láti náà ni nípa anabi ọmọ sọlá sọ fún jẹ ìjọba anabi ọmọ fún jẹ ẹ kùsùn jẹ kùsùn jẹ sàrà fún kùsùn ọlà kùsùn fúlọ́rà ka nǹkan lọ bí oríṣiríṣi márùn-ún báyìí kìí ṣe níbi òkìṣe pé àwọn míì tẹ̀lé pé àníbà mú tàbí sẹ́nà ó dá sí nípa wọn ni kò ní káàkiri ẹ̀ ó tún kò pàt pé òun náà ọba ní kàmọ̀ ní aṣọ àti ìṣòro pé àmà àmúkọ̀ àmọ́ndé àlà sí ìṣòro fáwọn míì bẹ̀rẹ̀ pé àníbì dá sọ́kọ̀ ni àwọn kẹ̀mí bẹ̀rẹ̀ pé àníbà mú tàbí sẹ́nà ó dá fún wọn ni ìkámọ́ ti wọn so ẹn tí ó bá ti wọn ìkámọ́ ti wọn ìṣẹ́ rámọ̀ ni ẹ̀ tó bá ti wọn ṣe ṣe ẹ̀ṣẹ̀ ni ìdíkì ni a mọ̀ sí tẹ́nìtì àníbò ìdílé àlùbọ́sà tọ̀ tó wá wọ̀nú jẹ́ rẹ̀ pé ọ̀fẹ́ tẹ̀lé sún àníbì àlùbọ́sà wọ́n pé àníbò tí wọ́n kà mú kan tọ́tà tọ́tà tún tẹ̀lé àwọn tún tẹ̀lé àwọn bárúkú sọ à ń súlé ni nítorí àwọn ọmọ ìyá wa tí wọ́n fi báwọn làwọn àwọn àlì sún náà báwọn làwọn tẹ̀lé sún náà tó pé àwọn lé kí wọ́n lè wá bíbí wọ́n ti lè lọ wá mọ̀ sí kán lójú náà tó báyìí mọ́ra wọn wọ́n ta wọ́n ti àwọn wọ́n ti di àwọn jẹ̀jẹ̀rẹ̀ àbúrò náà pè wípé ẹbí jìjìrà àbí two hundred naira lókè sọ àwọn ọ̀rẹ́ pẹ́sìlì wọn ó wà nínú ẹ̀sùn kan báyìí mọ́ra wọn so ẹ̀dá fún bóòdì náà ti fẹ́ lẹ́gbàá wọn kọ́bá ìfọ́sọ́ ìgbà dáṣẹ́ o tí wọ́n ti lò fún àmọ́ tí ò tí ò mọ̀ ṣe bá a ṣe àdáṣe kan báyìí mọ́ra wọn àwọn awòsàn wọ́n kà kọ́ ọgbọ̀n mọ́ra wọn báwọn. nínú ọ̀rọ̀ yìí dáadáa Alright. Ìjọ ìjàmí ìsinmi, ọ̀pọ̀ ọjọ́ ìjọba ìjọba yẹn tó ń gbé ìjọba ìjọba ìjọba. Lẹ́nu ìjọba ìjọba ọmọ ọmọ akíwá ni. Ìjọba yẹn òun ò jẹ àlùbọ́sà. Ṣé ń bá jẹ àlùbọ́sà tó oorun? Àlùbọ́sà ayù rẹ̀. Ìjọba ń rún òun kò bá ìfi ọ̀daràn. Ìjọba náà màláìka náà máa kóra òun fi ọ̀dà bí ọmọ ènìyàn ni wọ́n bí wà sẹ́yìn tẹ́lẹ̀ rí yìí ìgbésẹ̀ náà yóò di àgbọ̀dọ̀ sí àlùkò ti ṣe wọ̀ ó bí wà ní ẹ̀yà mi ọ̀ àwọn bá gbọ́dọ̀ àdùn sí ìyà yẹn ní bí wọn ní kí wọ́n máa débẹ̀ ẹnikẹ́ni kẹ́mọ̀ débẹ̀ kí wọ́n máa jẹ́ alùsùn náà kí wọ́n ti lè pa àwọn gbọ́dọ̀ nǹkan ìgbẹ́ kí wọ́n sọ àwọn gbọ́dọ̀ bá gbọ́dọ̀ rí gbọ́dọ̀ gbogbo báyà bí صلى نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته